مصدقا لما بين يديه مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها يا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نور àwọn ìkẹ́ àánú àwọn oríṣiríṣi àwọn ìgbàláyè lè tí ọlọ́run bá fún wa lórí ilẹ̀ ọlọ́run àdúgbò alhamdulillah alhamdulillah rabbil alamin ala Ẹ̀rùkọ́ fún ọlọ́run ọba tó dáyé. Iná àmì ìbí ìbàkọ́ ìrò ìfìlì jásàdé. Tó fún wa nígbà láàyè láti nípìn nínú ayé. Iná àmì ìbí ìbàkọ́ ìrò ìfìlì jásàdé. Ọ̀pọ̀ lára àwọn ìpín ta níláyé, òun náà ni kó fún wa lẹ́mìí, ó jẹ́ kọ́ náà jẹni tí ń ṣẹ̀mí lórí ilẹ̀. Alhamdulillah. Ọlọ́run adúpẹ́ tẹ̀mí mi o. ìdílàmúyá tẹ̀lé ajalè. Pẹ́ pé kankan nínú oríkèéríkèé ara wa ò fi wálẹ̀ lọ. Àjàkìtà sẹ́yìn náà mìíràn ìsìlámì sí rí bàálà alúpẹ́ fún ọlọ́run bá lórí bó ṣe ti dáàmù ṣe wá lọ́ṣọ́ yìí. àtàkìtà sí iná mìíràn lè ṣe sí rí bàálà ìsìláàmù ọ̀pẹ́ kí ló ń dá èèyàn tí ò sí ọlọ́run tó ti ayé àtọ̀run ta wá ń dúpẹ́ fún ayé rẹ̀ dà kí ló ń dúpẹ́ lé lórí سبحان من كان Àyìn ọlọ́run ọba tó yẹ́ tó ti ń bẹ síwájú gbogbo ààrẹ ẹ̀dá yìí. Káànà kan bí lálẹ́kọ̀ọ́lẹ̀ kì àìjí máa rìn. Òun náà ló ń bẹ olóòpìlẹ̀ sọ́mọ̀ fún rárá rẹ̀. Káànà kan bí lálẹ́kọ̀ọ́lẹ̀ kì àìjí máa rìn. Fún rárá ọlọ́run ọba ló dá orí ilẹ̀ sáàárín ìta ń kọ́lé ńláńlá sí. Káànà kan bí lálẹ́kọ̀ọ́lẹ̀ kì àìjí máa rìn. Òun ọba tó dá àwọn àná خالق أجمعهم àwọn táwọn ànábì ọlọ́run bá fi láyé ọlọ́run bá ló dá wọn. báàna kọ́bílà lè kọ́lùkì àjùmáhìn. àwọn tí wọ́n sin àwọn ànábì ọlọ́run ọba láyé ọlọ́run ló dá àwọn ilé yẹn náà. báàna kọ́bílà lè kọ́lùkì àjùmáhìn. àwọn tí wọ́n bí àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ló dá àwọn tí wọ́n bí wọn. làkọ́bílù mi ń kọ́bílì hí lábàádùn ìlàhùn. Kò sẹ́nì kan ṣíwájú ọlọ́run náà lọ́lọ́run tó ṣíwájú lọ́lọ́run. Kọ́bílù mi kọ́bùlì ìlà bàádù ìlà ooo. Bákan náà, onìkan náà lọ́ba tó máa kẹ́yìn gbogbo nǹkan. Yálà lẹ́bí kọ́dí sàwálá sí ìtàfàrò lójèlé. Ayé ọlọ́run ọba tó dání kan jẹ́ ọlọ́run ọba nínú ìjẹ́sù rẹ̀. Yálà lẹ́bí kọ́dí sàwálá sí ìtàfàrò lójèlé. مهين tẹ́nìkan bá ń ṣe ìṣe sí àdáṣe àwọn ìyá gbogbo pápọ̀ ojú àti. Jálàlàrí pàdídà àlà fi dàbàrò dè. Wọ́n ní kò rẹni bá ṣe nínú ẹbí kò rẹni bá ṣe nínú ọ̀rẹ́. Jálàlàrí pàdídà àlà fi dàbàrò dè. Ayá ní onìkan náà ní ládùúgbò láṣù onìkan ṣoṣo yìí náà ni. Jálàlàrí pàdídà àlà fi dàbàrò dè. Lẹ́nu iṣẹ́ onìkan náà ló wọn ṣe irú èdè òun lélẹ̀ pàápàá. ní ìjàmbá ló jẹ ní. èékú lélẹ̀ jẹ́ fẹ́ẹ̀dẹ́ èèyàn ẹ̀yìn ní fọ́lọ́wọ́n ọba. ní ìjàmbá ló jẹ ní. ọba àṣù tó ń dá nìkan ṣe àkọsílẹ̀ ọlọ́run. kọ́ ọmọ lè wò ṣe bèbè wá bèbè àrọ́ fúnná o. ọgbẹ́ ni tí ń tukọ̀ láyé ìmáàmù láyé kò lè dá nìkan jẹ́ ìmáàmù àfikọ́ra àwọn èèyàn tí wọ́n ṣùgbà. kọ́ ọmọ lè Tí bá ń ṣe ìṣùgbàgbọ́ àwọn èèyàn ní ìmọ́mù náà omi atọ́lẹ́yìn ẹja rẹ̀. Kọ́mọ lòjì olóbi ní. Gómìnà fún ọ̀lẹ̀ dání kan kọ̀ǹtólù tètè tí ò bá ra àwọn èèyàn kí wọ́n ṣùgbàgbọ́. Kọ́mọ lòjì olóbi ní. Àwọn kan máa jẹ́ kábínẹ̀tì tiẹ̀ náà. Kọ́mọ lòjì olóbi ní. Torí pé èèyàn ni bó ṣe máa rí náà nìyẹn. Wà á bí ọ̀rọ̀ fún náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo pírẹ́sẹ̀ntì ayé náà náà náà tí wọ́n kó mọ́ra. Kọ́mọ lòjì olóbi ní. Wà á به عرفناه ẹ̀dá ló ní ọlọ́run ọba Allahu akíbáwò kàbárínà kàkọ́ lẹ́kọ̀ọ́nà ọlọ́run ọba ó tóbi o Allahu akíbáwò kàbárínà a nígbàgbọ́ nínú ọlọ́run ọba tóbi kò sí tó tóbi tó ọlọ́run kàbárínà kàkọ́ lẹ́kọ̀ọ́nà ọlọ́run kìí ṣẹgbẹ́ ọlọ́run Àbàrìnáàkà kọ́lẹ́kọ̀ọ́ná. Ìjọba tó wá padà náà iná tẹ̀lọ́dọ̀ ọlọ́run. Àbàrìnáàkà kọ́lẹ́kọ̀ọ́ná. Ọlọ́run ọba tó ìwọ ló bá tó dá níbi wa Mọ́sá alẹ́ ìsọ́lá tó ọ̀sán. Àbàrìnáàkà kọ́lẹ́kọ̀ọ́ná. Ìwọ lọ bá tó dòrò yín kó dá nǹkan wọn náà ló ń dá wọn wọ́n ló dá kọ́lẹ́kọ̀ọ́ná. Ó dá oríṣiríṣi àwọn èèyàn tá lẹ́ni rí. Lábà ọ̀nà àtàkọ́ọ̀lì kọ̀nà. Bẹ́ẹ̀ náà ló ṣe bí àwọn ẹ̀hànà nínú àwọn èèyàn nínú wọn náà ní oró ọlọ́run Allah àti pẹ́kún ọlọ́run ọba náà. Alhamdulillah. Bákan náà tọrọ àlékún ọlá ọlọ́run fún àníbà Muhammad sallallahu alaihi wa sallam. Ẹni tó dé lẹ́yìn ìgbà kété kí ni ìtọ́lọ̀ àwọn bá mú ànábì Ìsá kúrò lórí ilẹ̀ ayé. kulli nabiyyin bil anami fadilatun gbogbo ànábì ọlọ́run ọba lọ́lọ́run ṣe ní ọlọ́lá. Likulli nabiyyin fil anami fadilatun. Ìkẹ́tọ́lọ́ ṣe fún kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Likulli nabiyyin fil anami fadilatun agbára tọ́lọ́wọ́ bá gbérò ẹnì kankan wọn kò jọra wọn. lèkúlì nàbí yìí fìlànà nífàdé ìlàtàn. àwọn náà ń kọ́ ìtàn ní gbogbo ìgbà agbọ́ kan níbi wọ àyíká àlẹ́ ìsọ́látò sàràm àárín ìtọ́lọ́wọ́ bá fún lágbára. fìlànà nífàdé ìlàtàn. agbọ́ kan ti ànábi wa sọ́ọ́lẹ́ fún àárín ìtọ́lọ́wọ́ fún ní agbára. fìlànà nífàdé ìlàtàn. agbọ́ ti ànábi

tí a bá dínà ànábì ọtí dínà ọlọ́run tí a bá lòdì sí ànábì ọtí lòdì sọ́lọ́run tọ́ra àwọn dúpẹ́ tọ́lọ́run bá ṣíwá nìkan nínú ẹni tó gbà fún adúpẹ́ fọ́lọ́run bá tó ṣíwá nìkan nínú ẹni tó tẹ̀lé adúpẹ́ fọ́lọ́run bá tó ṣíwá lẹ́ni tó nífẹ̀ẹ́ tọ́lọ́run bá fi ràn sáyé Adúpẹ́ fọ́lọ́run bá tó ṣíwá nìkan nínú ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ànábì ọlọ́run bá lákòópọ̀ gẹ́gẹ́ bí tọ́rọ̀ bá sọ fún nínú alùkùránì pé kò tó fi aláàrin àwọn anábí ọlọ́run ẹ má yà wọ́n o èmi náà ni mọ́rán wọn o wọ́n bẹ ọlọ́run àpadà sí aburú ilé tààfin ní mọ́ tó tọ́ ní ohun tó tọ́ tààfin ní mọ́ tó yẹ ní ohun tó yẹ ọlọ́run máa jẹ́ òjé bá wà o ọ̀padà sí àìdá tààfin ní mọ́ tí ò tọ́ pé kò tọ́ ọlọ́run jọ máa jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ sí wa. a tún kíra wa káàbọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní gẹ́gẹ́ bí ètò ọlọ́run a ń dúpẹ́ fọ́lọ́run bí Ramadan wa ṣe ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tẹ́lẹ̀ bá ṣú lónìí náà ni Ramadan wa máa di mẹ́jọ Allahu akbar kọ́nìkanukú wa náà yẹra rẹ̀ wò dáadáa mélòó lè mi ṣe mi ṣáà ṣe àìdá kankan ṣá ṣe mi ṣe pé ń bá sábẹ́ ti bẹ̀rẹ̀ ṣe mi parọ́. ìdá alámìyẹkùn ìsàmì mi ní ìtàkùn àwòrán. sẹ́yìn ayára rẹ̀ wípé ṣóhun ọ̀ṣá ìsí kọ̀míṣẹ̀ ọ̀fẹ́ǹsì kankan. ìsàlámẹ́kọ̀ ìsàlẹ̀ọ̀kìnì ìtàkọ̀ wọnà. ọ̀wọ̀ ni tó bá ní mò ń gbà rẹ̀ yìí náàrí kó etí èmi níjánu kúrò níbi ìkọkúgbọ́. wà sí bàtọ̀ ìkọ̀dún wà sí máa tètè sọmútó. bákan náà mi kó ojú mi náà níjánu kúrò níbi ìwòkúwò. àbí sọ́ńtì. Bákan náà ní kí n ti sọ mi. Wà bí máa tẹ̀ kí n sọ mọ́tò. Tí n bá tún ti lè mójútó ra ní kúrò níbi ìsọkúsọ tí mo dẹ̀ ń rò pé mo gbà rẹ̀. Wà bí máa tẹ̀ kí n sọ mọ́tò. فحظي إذا من صومي الجوع والظمآن àfáàní ajẹ́ sí ìpín mi nínú pé mo gbàrẹ̀ náà ní pé mo gẹ̀dẹ̀ banú gbà náà. àhásí ìdámi ń sọ omi ìyá ìlejò ìwà zọ́mà. ìgbà tí wọ́n wà nínú ààrẹ oríṣiríṣi tí ò tẹ́ lọ́rùn ló ń rí òun wa mọ́tò wọ́n wà kù wà fún wá sọ máa. Ìwọ́n wà lórí ọ̀kadà, òun wá bẹ̀rẹ̀ sí gbé onímọ́tò ṣépè àbẹ́nìkan jánà ọmọ ẹlẹ́nu ló bá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìpè fún. mi sọ mi yá ní orí wa. òtítà ní bọ́ọ̀lù ọ̀pọ̀kara sí sáàni ló bá bẹ̀rẹ̀ sí yàká ló bá bẹ̀rẹ̀ sí léwọ́ ẹ̀jẹ̀ à pẹ̀lá rẹ̀. bàhásí ìdámí sọ mi yá lè ju ìwà gbọ̀má. àbẹ́nìkan ṣe ń tí ò tẹ́wọ́ náà lọ́rùn sí ẹlẹ́nu iṣẹ́ rẹ̀ rí pé tó kàn náà lẹ́kẹ̀ ebú tó kàn náà lè pè tó kàn náà lè jà. bàhásí ìdámí sọ mi yá lè ju ìwà gbọ̀má. àfààní ní túnra rẹ nínú pẹ̀lú kóhùn fèdè para rẹ ni. báyìí kò lè tó ṣe ní sómùtù yá omi fàmà sómùtù. nígbà ní kò sọ fúnra rẹ fúnra rẹ ní ro dùnú wípé o kàn ń fún gbẹ̀gbọ̀n gbẹgbẹ́ra rẹ lásán yóò láàyò. báyìí kò lè tó ṣe ní sómùtù yá omi fàmà sómùtù. wọ́n ní sí àwọn èèyàn bá jẹ́ ń sọ fún mi pé mo gbà rẹ̀ èmi pàápàá fúnra rà ní pé mi ò gbà rẹ̀ lọ́sára díẹ̀ yìí àwọn nǹkan wọlá jìnà síbàwẹ́ ti bẹ̀rẹ̀ yìí ṣàjìnà tí wọn pátápátá àwọn nǹkan owó là ń ṣe wọ́n àwọn wa kan láàárọ̀ yìí ibi táwọn dúró sí àwọn mẹ́ta wọláhì fíìmù ni wọ́n wò lórí fóònù àwọn aláàrẹ̀ mẹ́ta wọ́n wá wọn bá wá kórí kọrí báyìí rò pé nǹkan ni wọ́n tí wọ́n jọ ń ṣe wọ́n wo fíìmù lórí fóònù wọn nínú wọn kílẹ̀ ń tí bẹ̀rẹ̀ wọ́n àwọn òṣìṣẹ́ kankan ìkanwá ẹ̀rú bá mọ́ ní kí lẹ́yìn tí bẹ̀rẹ̀ tún parọ́ ìkejì ìkan ni wọ́n ní àwọn òfin mọ̀ ní Allahu Akbar ilé yìí tí ò yẹ kó wò tún wá àwọn olóòtú rẹ̀ o ẹjá jìnnà tí wàá bàjẹ́ ọ̀run tó kù lókè náà tó gbẹ̀ṣọ́ gbogbo ń táwọn náà bá ń ṣe sàmù pé kò dáa kò yẹ wà ti ti kàn wá ọ̀rọ̀ ti débẹ̀ láì mọ́ iye gbà ṣùgbọ́n táà sí ìjáwọ́ ń bẹ̀ ìjẹ́ ara ti ọlọ́run bá tó ń rí wa Àtàwà káàbọ̀ sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa kò ní títí kan ṣe ìjókòó lásán tó jẹ́ ìjókòó àjọgbáládá gbogbo orí tí ànábì ó ti jẹ́ kámọ̀ pé ìjókòó sọ̀rọ̀ ọlọ́run àti gbọ́rọ̀ ọlọ́run ìjókòó tí ọlọ́run máa ní kí àmàlẹ́kà wá kán wá gúnlẹ̀ sáàárín wa níṣe jókòó àzíkiri àwọn alásàlátù tó ráwọn míì tó ń tú àdéhùn yẹn sí di eléyẹn rárá o ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run á ní kí àmàlẹ́kà wá sọ̀kalẹ̀ sáàárín àwùjọ bẹ́ẹ̀ láti máa wá ti dùn láti máa wá sọ̀rọ̀ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run mo gbẹ́ tó wà nírú ìjókòó báyìí kódà ọlọ́run a tún máa fi wá ṣèyànra a máa fi wá ṣèwúrí fún àmàlẹ́kà tó kù pé ẹwù wọ́n ẹ̀wọ̀n táwọn ilé yìí ṣe lórí ilẹ̀ irú ìjókòó yẹn lèmi àti wà yìí akẹ́rọ apẹ́ akó rere irú ìjókòó báyìí kọ́lọ̀n kó kó ẹ̀mí wa má àbàlẹ̀gbẹ́ládá tó pọ̀ ìdùpàwájú kò gbọ́rọ̀ ọlọ́run níta ń bábọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa kátó wọnú àwọn ààyè àtúntì akẹ́lò a ń sọ̀rọ̀ nípa tafsir al-Qur'an àwọn ìpele tó wà fún bá ṣe ń túmọ̀ al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ náà nínú ìpele náà ni tafsir al-Qur'an bil-Qur'an ojú kànà ta fi ń túmọ̀ alukur'an ilé tó fi ń gbé ìtumọ̀ pa tí ní ara wa là ń tú ń ka ọ̀rọ̀ ọlọ́run ti ta ẹlòmíì ń ka ọ̀rọ̀ ọlọ́run ti ta wọ́n wá ń tú ara wa báwo ni ní wa là ń tú ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run là ń kà àkọ́kọ́ náà nà lè tọ̀ òun náà ká fi ọ̀rọ̀ ọlọ́run tú ilé náà ń pè ní tafsir al-Qur'ani bil-Qur'ani a ti fún wa ní àwọn ìsáàpù tó pọ̀ lórí ilé lọ́sẹ̀ tó kọjá bákan náà ẹlẹ́ẹ̀kejì tafsir al-Qur'ani bis-sunnah ìgbẹ̀ náà níbi tàbí fẹ́ sọ̀rọ̀ fún wa lónìí báwo la ṣe ń fi al-Qur'ani ju báwo la ṣe ń fi súnà àdéṣà náà báwo la ṣe fi súnmọ́ al-Qur'ani tí tàbísírì tá ń ṣe fi máa nítumọ̀ pé tàbísírù là ń ṣe lóòótọ́ kìí ṣe táwọ́sírù afẹ́ fi hadita nabi sallallahu alaihi wasallam afẹ́ fi túmọ̀ alukur'an bọ́lọ́wọ́n bá ṣe ní kànáà gbé tù أنواع التفسير النبوي للقرآن أوان ينوري شيئا نبي في السماء القرآن أقوقون وريرين فسر النبي صلى الله عليه وسلم القرآن بطرق عدة منها أوان جمعا نبي في القرآن أقوقون من وريرين هنا نتافي منه بايه التفسير بالقول Anábì túmọ̀ alùkùránì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀. Ó sọ gbólóhùn tó fi túmọ̀ áyà, anábì sọ jáde lẹ́nu. Wa mithalu dhalika tafsiru nabiyyi li kalimatil quwwatil waridati fi qawlihi ta'ala. Àkàwé lẹ́yìn náà ni Bánábì ṣe tú sallallahu alaihi wasallam. Al-quwwa. Al-quwwa tó wà nínú áyà alùkùránì tí a fẹ́ kàwé. Wa a'iddu lahum ma istata'tum min quwwa. ọlọ́run sọ ní ààyè yìí pé wà áìdò láhùn mọ́sàtọ́ àtúnmí kú wà mọ́kàlẹ̀ mọ́kàlẹ̀ àwọn ọ̀tá àwọn ọ̀tá kọ́lẹ̀ wá àtàkì lójijì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà múra kalẹ̀ dì wọ́n o ẹ má sùn tẹ̀tẹ̀rẹ̀ o ẹ má wátọ́ o ẹ má àwọn ọ̀tá wá àwọn èèyàn kan yìí wọ́n bá bẹ̀rẹ̀ كيني للآية من آية. الذي رواه عقبة بن عامر عن النبي أنه قال ألا إن القوة الرمي حديث عقبة بن عامر عامر رضي الله تعالى عنه Ọkùnbà bin Amir ní Anábi Sọ́lọ́sọ́lá sọ́lá ń gbà tó fẹ́ túnmà fún wà fáwọn nínú nínú ayà Al-Qur'ani àrọ́mùyù ní tọ́lọ̀ àbá ní kẹtàlẹ̀ máa. Bí wọ́n ṣe ń ta ọfà, tó wáyé pé bọ̀ ni wọ́n lò Gbogbo ohun tí àwọn ọ̀tá fi ń ba yín jà ẹ̀kọ́ tó bá jẹ́ nǹkan àláàlì bí wọ́n ṣe ń ta bí wọ́n ṣe ń yìí bí wọ́n ṣe ń sọ wọn náà ní kẹrin náà lọ kọ́ bẹ̀ẹ́ fẹ́ ṣe tó bá pín ìsìn àwọn náà máa ń gbẹ́ kòtò ẹ̀yìn náà gbẹ́ kòtò lọ́dọ̀ yìí tó bá pín ìsìn wọn máa ń fẹ́lé mọ́ yín fún mi ẹ̀sìn lè mọ́ mi fún wọn ṣùgbọ́n ìtumọ̀ kú wà tó wà náyà yìí kìí ṣe ìtumọ̀ táwọn èèyàn tuntun أنا لا أستطيع أعد لهم ما استطعت من قوة ومن رباط الخير وأني أريك قوة ذكرة لهم بوا نكرة غير مقصودة من قوة عن قوة لوا إكمال من إبادي wọ́n ní kúwà yẹn ìtumọ̀ rẹ̀ ní ìfúnpá wọ́n ní kúwà yẹn ìtumọ̀ rẹ̀ ní àlùwò wọ́n ní kúwà yẹn ìtumọ̀ rẹ̀ ní olúgbòhùn

ló fọ́ tó fi jẹ́ tó gbọ́n tí wọ́n túmọ̀ àlùkùránì ní tukutu lónìí wọn àtẹ̀lé jàǹdà yìí ni ọ guideline ti wà ńlẹ̀ kalẹ̀ ọ̀rẹ́dì bàjẹ́gbọ́dọ̀ túmọ̀ àlùkùránì táàfin ní ìṣètú bàjẹ́gbọ́dọ̀ túmọ̀ àlùkùránì táwọn èèyàn fi ní sọnù látara ń tàn tú bàjẹ́gbọ́dọ̀ túmọ̀ àlùkùránì táàfin ní di ẹlẹ́ṣẹ̀ látara ń tàn tú táwọn yẹn máa máa hélè wa àwọn yẹn máa pariwo àwọn yẹn máa kọ́mẹ́ǹdì ẹ tí ò dáa táàfi ní di onírú ẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ dùn mú gbádùn wà sí yẹn tó ní ẹ̀kún tó ń sọ ń tó ń sọ nù nínú tó ń sọ mẹ́kú wà àkọ́kọ́ nìyẹn anábì pé ní àrọ́bùlì sọ̀rọ̀ bá àlùfọ́là. tẹ́sí ìròbìlì fíìrì. kanáà anábì ṣe tẹ̀síra alukur'an bó ṣe ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó túmọ̀ gbólóhùn yìí bẹ́ẹ̀ náà ló tún ṣe pẹ̀lú iṣẹ́ tí kìí ṣe kó sọ ومثال ذلك تفسير النبي لقول الله تعالى وأقيموا الصلاة الرأي القرآن صلى الله عليه وأقيموا الصلاة أقيموا الصلاة على نكي وجشير ما كانوا أسيوا الأمار أنا بواسي براتيكا ينكيكي صلى الله عليه وسلم عليه وسلم من التكبير إلى التسليم ka annana nàrọ̀ láti ibi kí kábàárọ̀ báyìí títí lédè fi fi orí kalẹ̀ bí ìgbà tá à ń rí ànábì òun náà wá sọ ike sọlù. kàmáàrọ̀ àìtùmù ní òsọ̀lì. òṣìṣẹ́ náà bá ní ẹkírun bẹ́ẹ̀ ṣe rí pé mò ń kí sallallahu ẹwọ́rọ̀ ayà yìí sọ́rọ̀ ní àkíyìmọ̀ sọ́lá oníkàlùkù bá kàn máa kí bó ṣe wù oníkàlùkù bá kàn fi ọ̀nkà tó mú sírùn àtìgbà tó wọn oníkàlùkù ní kó wà bá máa kí ṣùgbọ́n arábìnrin wá bẹ́ẹ̀ ṣe gbọ́ pé mò ń kí bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀ṣe kìtì. Fassalatu kulluha bi shurutiha. Àwọn ọ̀run sáwá ń kì í. Bi shurutiha. Pẹ̀lú àwọn májẹ̀mú tó rọ̀ Àti àwọn tó jẹ́ súnánù nínú rẹ̀ tí kì í ṣọ̀rọ̀ àyàn. Bayyanaha an-nabiyyu bi fi'lihi. Gbogbo rẹ̀ náà ni ànábi ṣá

ẹ̀yìn lẹ́yìn àwọn èèyàn wà ní ìrún ẹlòmí ti ẹ̀ ń kí lóòótọ́ ṣùgbọ́n bàṣà ló ń kí ọ̀bàṣà lẹ́lòmí ń kí ìlànà táànà bí fi kalẹ̀ pé fọ́lù ọ̀kà máa rọ ẹ̀tún mọ́ ní òtọ́lì ẹkí bẹ́ẹ̀ kí rí kí mo kí àwọn èèyàn fọ́lù ẹ̀ máa ọ̀nìkàlùkù náà ti wé ṣòwò dẹ̀ àwọn ẹlòmí ti ẹ̀ ń kí lásìkò rẹ̀ wọ́n dẹ̀ ń kí náà mà dáadáa ṣùgbọ́n tó lè ṣàkóbá fún wọn wà lára wọn wọn ọ̀yọ́ kúrò lára ń tó lè ṣàkóbá fún wọn tí òfin ní jábó pé wọn ò mójútó lédè tí wà lágbó ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lágbó obìnrin òwà tí wà tí bá ti ń débì àti ká máa yàbẹ̀ sọ fún wa ò gbogbo àwọn ọkùnrin tí àwọn aṣọ tá à ń wọ̀ ti balẹ̀ kọjá kókósẹ̀ wa ó ń kó bá àrùn wa tàbá máa wọ́n ṣàkóbá fún wa o sáàbá fúra kátẹ̀ ní fúra o tẹ́nà ni gbogbo obìnrin tó wọ́n náà ń kírun tó ṣe ẹ̀bẹ̀ ẹlẹ̀ wọ́n náà ń ṣeré orí ìtàgé ní ọ̀ ẹjá kí ìzára ẹ̀nà kíkí kìí ṣe pé èmi ti ẹ̀gbìyànjú sọ́lọ́ ń fi bẹ̀ẹ́ ni tútọrọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni tí ọ̀rọ̀ tẹ́nì kan jò ní sọ tó lọ ti gbọ́ fọ́lọ́run tó wọ́n kí ń ṣe mùsùlùmí mú lọ́lọ́run kọ́ ló dúpẹ́ fún pípé wọ́n kí ń ṣe mùsùlùmí ọlọ́run ló wá dúpẹ́ fún tọ́pọ̀ dúpẹ́ fẹ́ṣù kó kí ń ṣe mùsùlùmí pípé tó lẹ́pọ̀ ọlọ́run ló bá fẹ́ dúpẹ́ fún ni mùsùlùmí ló máa yà torí ìdí èyí mùsùlùmí ìjà jẹ́ mùsùlùmí wa délẹ̀ délẹ̀ ìrún ní àwọn májẹ̀mú náà òfin tó dé ọláwọ òkú tó gbẹ̀rún ju táàbà mójú táwọn òkú yẹn táàbà mójú táwọn májẹ̀mú yẹn èèyàn kà ń ṣeré ipá lórí irun ní ọ kò ní sílá kọ́ọ̀lẹ̀ kó kírun. alákọ̀ọ́kọ́ ni nínú àwọn àna gẹ́gẹ́ bí ń tà mọ̀ sí hadith alkọ́ọ̀lù aljáàmù wal iqrar wọn tánà bí sọ wọn tánà bí ṣe sallallahu alaihi wasallam àti tọ́lítà sàhábà ṣe àbí tí wọ́n sọ tí ó jẹ́ kọ́ àìkọ́ rẹ̀ òun ni hadith tó bá ti wáyé lójú ayé ànábì ó ti di hadith sallallahu alaihi wasallam tó bá pẹ́ lẹ́yìn tánà bí lọ́tọ́ nìkan nínú ìmọ̀ mọ̀sọ́lá al asaru ni wọ́n dárúkọ ọ̀kan ṣùgbọ́n hadith ni wọ́n rí fáà sí ṣùgbọ́n tó bá wá fẹ́ sọ báyìí pé wàfin asari àní nàbí yìí sallallahu alaihi wa sallam tó bá kó sí ẹ̀ pé asar wọn máa wá kọ ìyájà rẹ̀ pé látọ̀dà nàbí sallallahu alaihi wa tó bá sọ mọ́tíláàkù báyìí asára máa túmọ̀ sí ń táwọn sọ̀hábà sọ àbí tí wọ́n ṣe orí pa àwọn sọ̀hábà nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ṣùgbọ́n ṣàdé ohun tí ànábì bá ti sọ sallallahu alaihi wasallam àbí tí ànábì bá ṣe sallallahu alaihi wasallam àbí táwọn sọ̀hábà ṣe lójú ẹ̀mí rẹ̀ tí ó dẹ̀ kọ́ yálà ó kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àbí kò kọ́mẹ́ǹtì lórí ẹ̀

ọ̀ta gbogbo táwọn ń pè yìí ọlọ́run ò pé yà náà yóò tú bẹ́ẹ̀ nígbà náà náà ni rọ́mìyò bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì fi mọ̀ pé àdìsà nẹ́bì sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run ń ní ṣùgbọ́n kò ṣàlàyé ìyẹra kàtà máa kí fún wa ó kàn ní ká kírun yìí kò sọ ìta máa kí ní sọ́lá tó tó rẹ̀ kò sọ ìta máa kí ní sọ́lá tó tó rẹ̀ kò sọ ìta máa kí ní sọ́lá tó láàpù kò sọ mọ́bí kò sọ àìṣà anábìlẹ̀ wa ṣàlàyé gbogbo eléyìí ló fàṣìkò yìí ìrún kankan tó fàṣìkò kankan mú pẹ̀lú wáhìí látọ̀dọ̀ ọlọ́run olówó akọwà tafsir al والفهم النبوي للقرآن àgbọ́yé ànábì صلى الله عليه وسلم gbọ́ alùkùránì قد يخطئ البعض في تفسير القرآن الكريم. ẹnìkan ṣe tó mọ̀lù kùránì tó jì lẹ́yìn títí tọ́lá àwọn ti tó fún òun náà náà nàbì sọ́lọ́ àlùsọ́lá afá gbogbo afá ni. ọ̀dẹ̀ yóò kọ́ tí olùbáàdù fi tẹ̀fún sí ìrìlkùránì kẹrí. èmi àti ilé tí mọ̀lù kùránì ti fi sékè wáyé látọwọ́ wa. àwọn ilé tí mọ̀lù kùránì káwa ṣe ní sékè ń gbà ní. ṣùgbọ́n Ọlọ́hun ó ti là náàbì kúrò níbi àṣìtú máa tó mọ̀lá náàbì àwọn ànábì ọlọ́run hún máa tó mọ́ ọlọ́run ti kó ọyọ kúrò níbi kí wọ́n ṣe àlùkùránì tú kí wọ́n ṣe ọ̀rọ̀ ọlọ́run bá gbé kalẹ̀ fáwọn èèyàn kan wá sọ̀rọ̀ kankan wá ní mo kó jẹ ọlọ́run ló kọ̀ntrol ahọ́n wọn. Kọ́dí yóò kò tí olùbádú fi tafsiri al-Qur'an al-Karim li nazrihim al-'ama 'ala ma'ani al-Qur'an. Nítorí pọ́lọ́run bá ti fi màlùkùrán ni màá náà jẹ pẹ̀lú kókò mọ́ kókò mọ́ káyìí. Pẹ̀lú pàná bí olè kọ́kò lè ká, wọn ò lè kọ́ka ẹtùfẹ́ ní náà hàn wá láyé kọlẹ̀kọ́ kọlẹ̀kà ṣùgbọ́n mọ̀ wà lórí ẹ̀ ẹni náà tún dà láyé ìmọ̀lọ́lọ́ fílẹ̀ ètè fún anábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ni sọ̀rọ̀ ẹ dákẹ́ ìsọkúsọ lẹ̀ ń sọ lọ́lọ́run fi ti fáwọn kìfìrí tí wọ́n ni alùkùránì wọlá tọ̀ dẹ̀ nìkan bí kìí ọlọ́nà sọ bẹ́ fún nínú alkùránì pé ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ọlọ́run tó bá rẹ́pẹ́ èèyàn ló kọ alkùránì ní ẹ̀ẹ́dìrí àìmáyà àṣìṣe nínú ẹ̀ ẹ̀yìn orí ìwé táwọn èèyàn ó ṣe pàtó ń jáde lójoojúmọ́ pẹ̀lú gbogbo wàhálà táwọn èèyàn ń ṣe tí wọ́n fi ń kọ́ títà sẹ́yìn bá jókòó sí kẹ́dó wa balakan délẹ̀ iná torí nǹkan yọ. àfàlà yàtàjà bẹ̀rù al-Qur'an. ọlọ́ni sẹ́yìn òru ń sálù Qur'an yìí. àfàlà yàtàjà bẹ̀rù al-Qur'an. táwọn kèfèrè tí wọ́n ń bẹnu àtẹ́lù ìsìlámù wọn òru ń sálù Qur'an ọ̀rọ̀ ọlọ́. aláwùká nàmi ní ọ̀yàn كثيرا الله أنا سبحانه وتعالى القرآن ولو كان من عند غير الله طبعا بكين شدهم والله بالو سيواني لو كان من عند غير الله ثم كنت تبع قدين يا بالي جون سيواني لو كان من عند غير الله قد تبع قد ملك لو سيواني لو كان من عند غير الله تبع قد لو من ذيك شلون القران في ووجدت فيه اختلافا كثيرا yẹn ti rí oríṣiríṣi àwọn tí ò kára wọn tó gbánú rẹ̀. ìṣẹ́láàbà kẹfì rọ̀. lóríṣiríṣi ẹ ti bá pàdé ẹlọ́wọ́ náà wé ní ẹlọ́yà àwọn àyè ní ìwé nínú àwọn òwe táwọn èèyàn gbé dání láyé lónìí ẹ wá pí àwọn òwe yìí pẹ̀lú al ẹ̀rí pẹ́lú kùránì nìkan ọ̀ṣù lórí ní ẹ̀mí ìwé tó pín sí. àbàlá ayẹ́dẹ́dẹ́ bẹ̀rù al-Qur'ana am ala qulubin aqfaluha ṣẹ̀tọ́ ní fọ́ bu àwọn èèyàn létí inú ni. àmọ́ àkóló obìnrin ọkọ̀ fàálù ha. àyè kí ló dé tí wọn ọ̀rọ̀ ní kálukú ránà ọ̀rọ̀ ọlọ́run owó ló ṣẹlẹ̀ sáwọn èèyàn gan-an tí wọn fi ọ̀rọ̀ ní kálukú ránà ọ̀rọ̀ ọlọ́run ìwé kan ni tó tó ó ka ó ṣòó kò ṣẹ́kù síbi kan. kúlà ilé di jama'ati al-insu wal-jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an. ọ̀rọ̀ mi ìsúná ọlọ́run bá ń sọ nínú al-Qur'an. la ya'tuna bi mithlihi walaw kana ba'duhum li ba'din zahira ọlá ní àwọn àlùjọ̀nnú àti èèyàn. Láì ní ìdí sára ákì ní ṣe wà lìjẹ́ nínú. Ṣé mọ̀ pé fẹ́ kàn tẹ́lẹ̀ àwọn àlùjọ̀nnú ti wọn? Àwọn máa lọ ń jí àlùkùránì gbọ́. Bọ́lá ń ṣe ń sọ àlùkùránì kalẹ̀. Ìjì bí lè ṣe ń kà á fún Àwọn àlùjọ̀nnú ń jí bọ́lá ti kára tí jìbìrí tó ká fún ànábì sallallahu alaihi wasallam wọ́n ti jí gbọ́ bọ́ṣẹ̀wà náà suratul jinn كنا نقعد منها وقعد للسمع قعد للسمع لا رأسوا قصة نقينا كنا أني قرآنا عجبا إلا سمعنا قرآنا عجبا عجبا أنا أقول لك كان كان كان جيما àwọn kọ́ bá náà bíjì bí jẹ́ ń ka fún àná bìnú ọdún ìfẹ́ tí ó lè ó ṣe àyílá ìjà annahu sama ẹnafàrọ̀ mìíràn dín ní ìfàfàlú ọlọ́ni àná ti sọ fún àwọn èèyàn sọ fún wọn pé ó ṣe àyílá ìjà tọ́pọ̀ ọlọ́run ti fún mi ní ìrọ̀bà yìí àti annahu sama ẹnafàrọ̀ mìíràn dín àwọn àlìjọ̀nú kan wọ́n lọ ń tẹ́sí gbọ́ ìyàtọ̀ wà láàrin sẹ́mìà àti ìsámà ilé náà ni tí Sheikh Muhammad Nasiruddin Albani tí wọ́n fi ṣìyàtọ̀ nínú tírà àwọn Adabu Zibab tí wọ́n fi ṣìyàtọ̀ láàrin ẹni tí ó ń lísìn sí orin àtẹni kò dídì jókòó bọ̀ wọ́n ń plé rẹ̀ bóyá nu mọ́tò tó wà tí ò ní kápá àti pápá wọ́n ń plé rẹ̀ ládùúgbò ibi tó wà tí ò ní kápá àti ṣọ́ọ̀pù wọn nínú ilé wọn àbí ní ṣọ́ọ̀pù wọn. ẹni yẹn òun ó gbọ́ kì í ṣùgbọ́n tí a bá bá tàwọn àlùjànnú yìí. ìsàmì ànàfà. àwọn tí kì í lésì sí alukùránì ni wọ́n kẹ́tí. minalidi. àwọn àlùjànnú tí wọ́n kẹ́tí tí wọ́n gbọ́ alukùránì. àkọlù wọ́n ń ń bẹ̀ pé iná sàlẹ́àìnà Kùránì àjàbà. wọ́n ní à ń gbọ́ nǹkan kíkà kan o tó jẹ́ kíkà pàápàá náà mọ̀ pé ìmọ̀nà Kùránì ní kíkà kò sọ́kẹ́sàn tí yàn wà ẹwà ní kọ́mọ̀ kan jáde sàkọ́ alukuraani fún wa ìbírí tó wà ń bẹ̀ náà mọ̀ pé nǹkan tó ń jábọ̀ yẹn kọjá ọ̀rọ̀ lásán. sami'na qur'anan ajaba. àwọn àlejò ní sànánà tí wọ́n ń jẹ́ alukuraani gbọ́ àwọn náà mọ̀ pé táwọn ń bọ̀ yìí pé ìmọ̀ ní. yàtí ilà rúṣìdì bàtà máa ń ná bí i wà lẹ́nu ṣírí kàdé rọ́bìnà àdá nígbàtà ilé ìgbàlù Ọlọ́run bá jẹ́ kálù Kùránì lápálá ara wọn. Wọ́n ní táwọn kọ́ nínú Alùkùránì yìí tó ń tọ́ni sójú ọ̀nà ọ̀la ni ọ̀. Àmàna bìí. Nǹkan kíkà tí Muhammad yẹn. Yàdí ìlàrú ṣídì. Nǹkan yẹn ń tọ́yàn sọ́nà ní tó báyìí ní ká ṣe má ṣe báyìí ni wà. Àmàna bìí. Àwọn náà wá rí pé èèyàn ní róríire kó wá kọ̀kọ́ lòun ò ṣe, àwọn wá gbà fọ́lọ̀. Wàlànà ṣírí kàdí ọ̀bìnà àhàdá. Wọ́n ní báyìí ní ìsìn àwọn oníṣẹ́ ìmúrí pẹ̀lú ọlọ́run. Wọ́n na ó tà á lájọ́ jù rọ̀bìnà máa tẹ́kọ̀dà sọ níbàtà wàláwàlá dá. Àwọn àlùjọ́nú wá ń fi ẹnu wọn fọ́ngbà náà wípé wọ́n na ó tà á lájọ́ rọ̀bìnà. Máa tẹ́kọ̀dà sọ níbàtà wàláwàlá dá. Ọlọ́run bàtà àwọn gbà fún yìí. Tààlà jàdúrà tìná. Ọba tó ga jùlọ ni o. Tààlà jàdúrà tìná. Ọba olúborí gbogbo nǹkan ni o. Àtàkọ́dà sọ ìbà. Òun nìkan ṣoló ní ìròyìn kábíyèsí o. Ọgbà ní tó bá ń pè ní kábíyèsí láyé wọ́n ń tàn jẹ ni o. Àbí wọ́n ń tàn ni. Tààlá jájọ rọ̀bìnà. Ọ̀nà láwọn ọba nìkan ṣoṣo lọ́pàá tẹ́nìkan ò tó bí. Máa ta ọ̀dà fọ́ ìbàdàn wọ̀lọ́wọ̀lọ́dá. Wọ́n náà lọ́pàá tí ò lẹ́nìkan tá lè pè rẹ̀. Sọ́hìbà ìyàwó wàlá wàlá dáa bẹ́ẹ̀ náà ni kò tún lọ́mọ wàlá wàlá dáa àwọn àlùjọ náà ni wọ́n fi rinlẹ̀ báyìí o wànáwó yàkú wànáwó kẹ́nà yàkú lùsẹ̀síhù náà aláwọ̀hì dápapọ̀ àwọn táwọn wá ponú tán fọ́nú fọ́ra àwọn àlùjọ wá ń والجن على الله كذبا ọ̀ràn àrìjọ̀nú ń tẹ́ tí wọ́n gbá Kùránì gbogbo tí wọ́n sọlẹ̀ ń gbọ́ yìí ṣùgbọ́n bèèrè tí ẹ ká bèèrè ní pé kí lórí kọ́lọ̀ tí wọ́n wá bá wọn wípé kí wọ́n má gbọ́ mọ́ tọ́lọ̀ fi ní kí wọ́n yé lọ jí gbọ́ mọ́ tí wọ́n bá tún jí gbọ́ ń tó máa fojú wọn rí ó yẹ ká bèèrè kó lè jẹ́ àlàyé torípẹ́lò ní a máa rò pé ṣe bá nǹkan ni wọ́n gbọ́ tí wọ́n gbà yìí ó dà àwọn tí wọ́n wá gbọ́ tán wá ń yí sí nǹkan ní nǹkan àti pàápàá jùlọ àwọn tí wọ́n lọ ń jíbọ́ iná ọ̀kọ́ lọ́lọ́wọ́n bá ní kí wọ́n kọ́kọ́ gbọ́ wọ́n lọ ń pe tí jíbọ́ ni ẹni tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí gangan ni Muhammad sallallahu alaihi wasallam ìyẹn náà ni ohun tó wà applicable sáwọn tí wọ́n ń yẹjẹ́ wò ohun tọ́lá wọn bá òfin hàn wá kí èèyàn wá lọ tó oníṣẹ́ kan pọ̀ pẹ̀lú míì kó wá bí àwọn àlùjọ̀nú lọ́wẹ̀ àbáwọn kankan nínú àwọn ìran ẹranko tọ́lá wọn bá dá kó wá lo àwọn kankan nínú páàtì wọn kó fi dágbẹ́rẹ́ sójú àbí kó fi sí tìró àbí kó fi rẹ̀ nǹkankan mọ́kàn kó máa wá àbí kó fi ṣe àwo kó máa wá sọ fún àwọn èèyàn yìí pé ọmọ wa ah, àbí kí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn èèyàn kan bá ń fa wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ pé lóòótọ́ náà kan bá fa wàhálà ṣùgbọ́n lè jọ̀ní ló wá sàkiri yẹn fún òun wà ń tẹ̀ ó di gbogbo tó ṣẹlẹ̀ òun ti wá lọ sọ fún àfáà tí ń wọ́n ti sọ fún babaláwo tí ń ju ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ gbogbo àwọn yìí máa tọ́pín pín àwọn tọ́lọ̀ọ̀bọ̀ òfin hẹ̀dá yìí kẹ́dà máa wá ní iṣẹ́ kan ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹni tàná wọ́n máa bá gbọ́ fún wọn. ọ̀nàgùn kàná rìjà lómìnà ìrúnsì àìwòdúnà bèrèjà bá ní kànábì ti àhàdíìsì rẹ̀ kó fi túmọ̀ alukur'an. tafsiru alukur'an bi sunnati. àdúrà rákàwé àkọ́kọ́ àti rákàwé lẹ́ẹ̀kejì. wàkọ́lá tún ní wàkọ́ yìí ni ọ̀yìnbá wọlọ́. ẹnìkan nínú àwọn àfọ ẹ̀sìn táwa kò sí nínú àwọn àfà tí ń sọ nínú kí ń ṣe gbogbo àwọn àfẹ́ẹ̀sì lórúkọ wọn tàn káyé òun náà làfẹ́ẹ̀sì tó ṣe máa kó òtítí àbá ṣèdánilẹ́kọ̀ọ́ irú wọn náà wà tí wọ́n ṣègbìyànjú tó pọ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe nǹkan míì tí wọ́n fi tẹ̀sìrú máa òyìn lójú kọ́lọ̀kọ́ bá sí tó kù láì nínú wọn ṣe àwọn tó ti lọ nínú àǹdọ́lọ́run forí jì wọ́n bí àwọn àṣìṣe wọn inú orú wọn náà ni Ibn al-Qayyim iná bẹ́ẹ̀ sí rí táwà mà Ibn al-Qayyim lè jẹ́ òjò iná àwọn ìtàwà ń sọ tàbí pọ́ ṣòro tẹ̀lé ọ̀rọ̀ wọn ṣòro gbára lé wọ́n dẹ̀ ṣòro máa pọ́tì láti fi ṣẹ̀rí nínú ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá nínú ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ inú wọn ni al ìgbà fún ànílò ní sọ̀rọ̀ àwọn náà ní àwọn àwọn drug vẹ́rọ̀ bí wọ́n ti ní àwọn dáadáa tí wọ́n ṣe ọkọ̀ tíra kan fíkìhù zakat fíkìhù zakat iná àwọn tíra zaka ìta àfa àfọláyé tàfà yìí náà jẹ́ kan nínú ẹ̀ tuntun gbára lé bá ṣiṣẹ́ dáadáa ilé ìtaari yìí náà ni wọ́n tún ní àwọn zàlá tí yẹn tẹ̀ tí wọ́n fẹ́ burú ó kọ́ ẹ̀ borí àwọn dáadáa àti èyí tí wọ́n kọ́ àti tí wọ́n sọ. àwọn ni wọ́n àjẹ́gbà kọkùnrin bọ obìnrin lọ́wọ́ tí àdísà náà yóò wà lórí ẹ̀ tí ò rújú pàápàá fúnyájọ́ táyé bá wà pẹ̀lú àwọn kan àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yẹn àwọn fẹ́ pẹ́kẹ́ dárúkọ kọ̀rọ̀dọ́rí látàrí ìgbà tẹ́ dárúkọ ọlọ́run ọba wọn ni tẹ́ bá ti ti lè tọ́ọ̀tì kọ̀rìdọ́rí báyìí àbí hasantana lẹ́lẹ̀ sọ̀rọ̀ ń parẹ̀ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ àrọ́hà àwọn àfá yìí wọ́n dídí jẹ́ àrọ́hà wọn àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n fẹnu tó pé sí wọn lára pé àwọn ilé yóò ṣe gbára lé o ẹ má tẹ̀lé wọn wọ́n á fà yín wọgbó wọ́n ní ahọ́n wọ́n dẹ̀ ní kọ́lá wọ́n ní ahọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n ní kọ́lá tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́ pé tẹ́ bá jókòó ẹ gbàgbé ara ń jókòó bẹ́ẹ̀ náà tí wọ́n bá kọ̀ ọ̀pọ̀ tẹ́ bá ń ka tí wọ́n kọ báyìí kò ní rẹ̀ yìí kò ní sùn yìí ṣùgbọ́n tí wọ́n ní pé ṣe sọ ni àìjá tí wọ́n láwọn eré àkàn àwọn afáàdẹ́ tí wọ́n sàkéèsì tí wọ́n súnmọ́ wọn pẹ̀lú rẹ̀ náà wọ́n pẹ̀rẹ̀ àwọn padà nínú wọn náà ni àbúgbúdà Sheikh Muhammad Nasiruddin Albani àwọn tiẹ̀ lọ́kọ́ṣà àwọn aláìmọye ìgbà ṣùgbọ́n bàbá yìí náà ṣe ń di sáàdì wọn àwọn ìkan náà wá tẹ̀lé wọn lọ́tara dítẹ́lá hàn wọn àti gbígbó lọ́wọ́ wọn ilé àwọn ilé yìí nìsín àwọn kọ́là wá ń kó ibi tọ́rọ̀ wọn bá ti wúlò gan pàápàá táwọn àfẹ́ tí bá lu ọ̀rọ̀ wọn tí wọ́n lu síra wọn wọ́n á mọ̀ ọ́n mọ̀ fi kàn mí pamọ́ káwọn èèyàn máa gbẹ̀sán jẹ pẹ̀lú wọn torí tẹ bá ti kó tí báyìí tẹ́ sọ ibi tí wọ́n kù sí ọmọ akẹ́kọ̀ọ́ akànlọ bras àmàlọ wá ta ló ń jẹ́ lágbájá ẹnu sáàfù lágbájá náà ni mo ti gbà wọn ni wọ́n kó ìtọ̀rọ̀ wọn òun wá lọ rí àti tó dà àti tí ò dá nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí lò sábà kú virus ìmọ̀dẹ̀rí ẹ̀sìn ni àwọn olùmọ́ ni wọ́n bolo ti fẹ́ mú ẹ̀sìn yẹn má lọ mú ní wrong place afáwọn àtà Ibn al-Qayyim rahimahullah ọgbọ́n táwọn sọ àtúnnà wọ́n jẹ́ wọn kí ó fún afáwà Ibn Taymiyyah rahimahullah rahmatawà sọ́rọ̀ wọ́n ni àtúnnà tó máa ń Al-Qur'ani ala thalathati كافي سمع القرآن على ثلاثة أوجه صلى الله عليه وسلم أنا أنا متى لو كنتي وشوف أنا متى لما تنو أحدها على قواني نوري كافي في حديث النبي صلى الله عليه وسلم سمع القرآن ورولهم أن تكون موافقة له من كل وجه nígbà ní a máa jẹ́ pẹ̀kí pẹ̀kí pẹ̀lú ara wọn pẹ́ẹ́pẹ́ ń tí ọlọ́run ọba sọ nínú alukùrán nìyẹn òun náà ni tí anabi sọlọ sọlọ òun náà ni anabi tún àfọ́àmù rẹ̀ àdìsí yẹn wá ń bọ̀ jẹ́sì ayé alukùrán nìyẹn náà ó máa wáyé bẹ́ẹ̀ ń gbà ní. Àmàní. Ẹlẹ́ẹ̀kejì. À ń tẹ̀kù tàbíyà lálẹ́ máa orí ìdádé Kúránì wà tẹ́fù sí ìrànláhù. Ìgbà ní Alkùránì, ọ̀rọ̀ Ọlọ́run ti dúró. Ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yanjú àwa sọ̀túnmọ̀ yẹn fún wa. Bàjánà. Lẹ́kùnrẹ́rẹ́. Wà jẹ́ fún sí ìrànláhù. Òun ọmọ wa ti tẹ̀sírì fún Alkùránì, ọ̀rọ̀ Ọlọ́run àtàlébò alukura àdìsá anábì sọ̀rọ̀ sáà máa wá túmọ̀ alukura ni ọ̀rọ̀ ọlọ́run ìyẹn nìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtàlé tó máa ń sẹ́ńtà náà wá tùì sallallahu alaihi wasallam tí ó bá tún ní ọgọ́rọ̀ onímọ̀ túnmọ̀ ẹ̀ ìyẹn nìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì irú ìyẹn ní ta ní àrọ́múyù nìtúmọ̀ àlùkò onìtúmọ̀ kú wà tó wà náà yà yẹn ó pọ̀ bẹ́ẹ̀ náà kìí tẹ́lẹ̀ yẹn nìkan ẹlẹ́kẹta àfàálìfò àrùn tẹ̀kú na mú jìbátá lè ṣúkí mi sàkàtà ìkúrò àánú àrùn ìjáde yìí. hadith ọ̀nà bí àgbà mi a máa wá mú kan wá. lè hókè mi. ìdájọ́ tó já sí pé. bákàtà Al-Qur'an àti ni kò mú ìdájọ́ yẹn wá lọ́rọ̀ ọ̀yàn. ṣùgbọ́n àti sàánú bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àwa ọlọ́run àwa ní káàkiri wa kọ̀ọ̀kan yẹn nípa pé dandan ní kíní yìí. àwọn muharramatin lè máa sákàtà àǹtà àrí níhì. àdúgbò kánàbí wa kọ́lọ́ ní kánàbí wa sọ̀rọ̀ dájọ́ kan tí nǹkan yẹn jẹ́ haram. sáré mèrè. bó ṣe jẹ́ pé kó wá sọ̀dájọ́ nǹkan kan tó jẹ́ halal tó jẹ́ dandan àbí ká

ànábì òun wa ni kó wá kílẹ̀ kí náà láàrú aṣọ tá a gbọ́dọ̀ wọ̀ kí ni tá a gbọ́dọ̀ wọ̀ láṣọ yẹn la fi máa máa gbọ́ àdéhùn báàgì la fi máa gbọ́ àdéhùn lórí alìsíbáàgì lọ́kùnrin kò gbọ́dọ̀ wọṣọ kókó kan sẹ̀ àdéhùn ló wá kílẹ̀ eléyẹn. tẹ̀síìrì ló wá ṣe fún alukur'an tọ́lọ̀ ti ní ká múra ká wọṣọ ṣùgbọ́n fún ní ká wọ́dé báwo ni ká ṣe wọ́ báwo ni kò ṣe rí lára anábìlú wá rẹ̀ wọ́n tán wọ́n pé ẹsẹ̀ àwọn ṣì ń yọ́lẹ̀ ànábì ní kí wọ́n lọ fi kí wọ́n lọ fi ìwọ́ kan tí wọ́n fi kí ìgbà tí wọ́n fi kún àwọn àfáà béèrè yìí pé níbo ni wọ́n ti fi ìgúnwọ́ kan kún láti ibi tá a di agomọ́ lọ́wọ́ yìí tí orí ẹ̀ kánná láti bóná ti wá fi kún nípa ara wọn tẹ́sí tún ṣe ìyọ́lẹ̀ wọ́n ní láti ní sùn sísàlẹ̀ ó ní wọ́n ti fi kún padà wá bá anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ẹsẹ̀ wà yí màtún ṣe yọ ọ́lẹ̀ anábì ní fọlìyẹ̀dìdìnà zẹ̀rọ̀ ó dá kí wọ́n lọ fi kún láti ìgúnpá àbẹ́ ẹ̀sìn láti ìgúnpá yẹn àwọn kan wá ṣe kìíní ìgbọ́ yìí wọ́n ní láti ìgúnpá tànábì láti bọ́ wá ní nínú ẹsẹ̀ ní láti bí tó dé tẹ́lẹ̀ tó ti kan kókó tẹ̀ sísàlẹ̀ ní ìyẹn àwọn gbọ́yé ó bá ẹ́kọ́ ètò ma wá ṣẹ́kù nínú jìrìbá bọ́ ma wá wọ́lẹ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n rárá wọ́n ni láti ní sùtákì yẹn náà ni láti ní sùsáà òun náà ni wọ́n ti máa kún àwọn afi kún láti ìgúnpá wọn àwọn afi dèdè ní sùsáàkì wọn wá fi kún àwọn agùn sísàlẹ̀ àwọn abalẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ náà torí kí ni ìdí tí wọ́n fi kún bẹ́ẹ̀ tó àwọn obìnrin yí padà wá mú sọ pé ń gbàtà àtẹ́rẹ́ ńlá àtẹ́rẹ́ ohun tó bíi tánà ibi ní kí wọ́n tó fi kún kó kanlẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ báyìí ajásíkẹ́ ìgbà náà tóbìnrin bá wọ́ tó bá kanlẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ tó kan kókósẹ̀ rẹ̀ tó wá ti fi ìbọ̀sẹ̀ kọ́fà ìwọ̀nba tó hù tó kù ń sálẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ yẹn tẹ́sẹ̀ yẹn ò tó dúró tán báyìí lórí ìdúró tẹ́ẹ̀rí ẹsẹ̀ rẹ̀ ń ta ẹ máa pè láláṣẹ jù hadith yẹn lòun náà tẹ̀lé ṣùgbọ́n tẹ bá rẹ̀ ní títí ẹ wá ń wọ́lẹ̀ lẹ́yìn rẹ̀ tẹ̀lé òun gbọ́ hadith yẹn yé sí di ẹfi kún ẹfi ọrùn ọwọ́ kọ̀ọ̀kan láti kókósẹ̀ kò mọ̀ pé láti ní sòsáàkì ẹ má bu ẹ̀ ṣàlàyé fún ni.

كان يصفي هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون أنا بيري في بيري لسانكا أنا بيري أنا متنطعون أما تفهمون متشددون أنا صعب أفهم ما هو المتنطعون أنا بيشارة يري فيه هم المتشددون àwọn náà ni àwọn ní kókókókókó. Ya bani Adam qad anzalna alaykum libasan yuwari sawatikum wa risha wa libasut taqwa dhalika khayr dhalika min ayati llahi la'allahum yadhakkarun.

ìbẹnu àtẹ́lù múra ó lè ṣe wá rí báyìí ẹwọ sísá ilé ìbọ́ṣe kó gbẹ̀ síta kò ní sí lọ́dọ̀ ti tiwa ibòmínà máa wá sí tó wá sí àgbáyé wá gbà orílẹ̀-èdè káàkiri náà wá gbà ká síbi ìpìlẹ̀ ń tọ́lọ̀ o bó ṣe yẹ kọkùnrin ríre o ìfàyàbalẹ̀ a wà láwùjọ ọkàn ọkùnrin abalẹ̀ ọkàn obìnrin gbogbo ọkùnrin gbogbo obìnrin tíyàwó rẹ̀ gbogbo obìnrin tọ́kọ rẹ̀ ń lọ bí iṣẹ́ iṣẹ́ ọ́fíìsì káàkiri ọkàn wọn kì balẹ̀ tọ́kọ ti kìí ṣe fún wọn níṣẹ́ ilé àwọn tó tó báyìí àwọn ọmọ yìí mọ́ iṣẹ́ ni àwọn àdánwò ọmọ àwọn àlùsí ọmọ àwọn wòlìdísà ọmọ àwọn ọmọ àjáhàrà bùkà ẹgbẹ́ àwọn bàbá ní àwọn ọmọ àjáhàrà bíkà ẹ̀mọ́ tó wọ́n rẹ̀ àjáhàrà bùkà àwọn ọmọ ṣọ́lọ́mù ẹ̀ tó níjà ọmọ àbìyàjẹ́ wá fi fi dé ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ ọ̀pẹ̀ dápẹ̀ ọwọ́ olùmọ́ra wọn ni alìjá àrọ̀ búkà àjá arọ àjá àrọ̀ búkà. tafsiru al-Qur'ani bí akọ ẹ̀lẹ̀ sàhábà. ha ẹjẹ́ ń sáwọn mùsùlùmí múlò kúkú kúta rẹ̀ gbọ́dọ̀ pàtàkì ẹ̀ ẹ̀yẹ́ náà fi pa àwọn ọmọ yín àdáwò mi ló tún tó dà wá mùsùlùmí lónìí mùsùlùmí mi ń wo pa àwọn ọmọ wọn náà ti kéré àwọn ẹ̀ ti kéré yìí wọ́n ti kéré ti kéré ní ayé làákàyà ọmọ wa tó ń sáré gbó tó ń sáré dàgbà tí wọ́n sáré èkóso sí nǹkan fóònù yín tẹ̀yìn ń lò yẹn ẹ̀yẹn sílẹ̀ fún ọmọ yín ọmọ méje á ọ̀pìlìtì ẹ̀jù lọ ẹkùn púpọ̀ rọra ti gbogbo púpọ̀ rọra jókòó sí i láàárín ìṣẹ́jú kan péré ọmọ ẹlẹ́yìn wá ń láti tó kó lọ ìjábò ní ìsìn ẹ̀ ó kó sì kéré ẹ̀jẹ̀ kó mọ pàtàkì ẹ̀kẹ́ ti yàn fún ó ní ní ẹ̀wà kínú ọmọ tó ti ẹ̀sùn sí àwọn nǹkan tó kọ̀ ẹgbọ́rọ̀ nílẹ̀ ní àwọn ọmọ wa jẹ́ ẹ̀rọ ah, ah, ah, ti pọ̀ báwo ló mọ̀ fọ́ báyìí bó ṣe máa rí nìyàn ìdí ni pé a ti súnmọ́ pín ayé ìṣẹ̀mítà ń lo àpẹ́ máláyé tẹ́rí jùnà jáàtà wà láàmùtẹ́sílùkì máa sáàlẹ́gà ha إن السفينة إن السفينة لا تجري على اليابسين Gbogbo náà là ń jẹran pàfẹ́ káàmọ́ wa náà yọ ọmọ rí láwùjọ. Dáríjì ọ̀nà jáàtà. Òun wá káàmọ́ wa náà mẹ́mọ́rá sàrí Kùrán. Dáríjì ọ̀nà jáàtà. Òun wá káàmọ́ wa ya olùsílọ̀wọ̀n ọmọ àfẹ́kan yóò lóṣù. wá káàmọ́ wá kí wọ́n

Dẹ̀rẹ̀jẹ̀ nàjẹ́ dà. Àwọn tí wọ́n sọ òtó fi ṣe fáàrí ta gbangba. Dẹ̀rẹ̀jẹ̀ nàjẹ́ dà. Ṣùgbọ́n wà wá káàmù wá ṣó rere káà náà ṣó rere ká túbọ̀ tán wá dá. Wà láwọn tẹ̀sí lókì mẹ́sàn-án ní kàá. Nígbà táwọn fẹ́ ká túbọ̀ tán wá dá báyìí táà ń fẹ́ ká túbọ̀ sọ àmọ́ wa náà dáa. láǹdẹ̀sọ́kì máa bá àlìkà ha. ṣùgbọ́n gbọ̀ọ̀rọ̀ wa ò ní ìlànà tó tà túbọ̀ sọ ìbí fẹ́ jà. láǹdẹ̀sọ́kì máa bá àlìkà ha. ọ̀gọ̀rọ̀ wa ò pàbí tó yẹ ká gbà bò mí lámórí kọ. láǹdẹ̀sọ́kì jẹ́ haram. láǹdẹ̀sọ́kì máa bá àlìkà ha. nínú ilé kìí ṣe haram ó tún lè jẹ́ haram. láǹdẹ̀sọ́kì máa bá àlìkà ha. bó ti حرام من اللي تلقى حرام ولم تسلك مسالك ها انقد بودك انت حرام قام هو عم دان قوه وكله شو بده تلقى حرام ولم تسلك مسالك ها سبا كيس انسان ما ينلوه سبا كيس تي ينلوه سبا كيس تي بابا ينلوه حرام من اللي ينلوه تارك النجاة ولم تسلك طريقتها فلم نفوه ara rẹ̀ ra ìparun fọ́mọ rẹ̀ àtọ́jú ọ̀la rẹ̀. iná ṣẹ̀fì iná tàlá tẹ́tìrì àlàlíyà bàtí. sábàbà pé kí ọkọ̀ ojú omi ò ní rìn lórí ìyàngbẹ́ lẹ o. iná ṣẹ̀fì iná tàlá tẹ́tìrì àlàlíyà bàtí. kò rọrùn ká gbọ́kọ̀ ojú omi kúrò nínú omi káwá gbé sórí ìyàngbẹ́ nínú yẹ̀pẹ̀ káwá ní kó mọ wá nìṣó kò ní lọ gbogbo nǹkan ló níbi tó gbámu. bẹ́ẹ̀rẹ́ ni ká gbé mọ́tò sórí omi ká ní kó ma wá lọ látẹ̀rì ní ọ gbogbo nǹkan ló nẹni tó bá mú ohun tó bẹ́ ìlànà ti ti wá mú káfẹ́sì kọ́ àmọ́ láti kékeré kékeré tàná náà mọ̀ pé bá ṣe rí nìyẹn fi wa di dọ́lá wọ́n ní kékeré ni mùsùlùmí ti ń kọ́ rẹ̀ lásọ̀ asọ̀

gbogbo ẹ̀lá wọn láti hásílì bá ṣe ń kọ́ mọ́dúrọ́sà náà nìyẹn mùsàwá fẹ́ kọ́ wọn pọ̀ torí làákà yìí wọn mẹ́mórì yẹn tẹ̀sí wà ní báyìí ẹjá sọ̀rọ̀ síbẹ̀ fún wọn ẹjá kan ìjáàbò ní ewúrọ̀ ọmọ akékeré yìí ẹjẹ́ káyẹ́ fún mọ̀ kí wọ́n ti pàtàkì ìjáàbò tó bá fẹ́ jáde sísá láti irú ilé báyìí kájẹ́ fún mọ̀ kó kájẹ́kọ́mọ̀ yìí ti rí àwọn tí wọ́n ń jó káti yàwòrán ijó fún yàwòrán wíire. àrí títà ní ká àlálẹ́ ìsìláàmì kì í sì gàrí. ìsìláàmù lálẹ́ fi rí àwọn ọmọ wa láti kékeré tá a ti bá jèrè wọn. àrí títà ní ká àlálẹ́ ìsìláàmì kì í sì gàrí. sẹ́yìn ọba fẹ́ ju kásánù lọ́jọ́ ọ̀la kó mo dẹ̀ lọ́wọ́ mo dààmú lórí ọmọ túlẹ̀ mo dẹ̀ di jìyà tó pọ̀ tó yìí sẹ́yìn ọba fẹ́ kírò rẹ̀ gbẹ̀yìn ọ̀rọ̀. àlálẹ́ ìsìláàmì kì í sì gàrí àti kékeré yẹn ni ọ. Kéyí máa tàkà rábìrì àìnà àjàfi líkìbàrí. Kọ́lẹ̀ yẹn á ní tẹlifíṣàn léjọ́ mi yàn wo news. Mo fẹ́ bí ẹ pé gbogbo ń táwọn òní news náà ní ìsìn gbogbo ẹ̀ náà láti rí kà lórí fóònù gbogbo ẹ̀lá tí ń gbọ́gbó tó délẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n nípa àjá àbálẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ṣe ń báyìí gbáhùn ọtí ń jù sórí afẹ́fẹ́ ẹ̀yin wá jókòó ti tv ẹ̀ náà news ibẹ̀ yẹn ti rí obìnrin tó ń ká ní society tó tún wá kó báyìí ọ̀nà tó wá rí wá láìkì ọmọ mi ní sọ ọmọ ní ọmọ ọmọ ọmọ láìkì hijab ọmọ láìkì ọmọ ẹ̀mọ́ sáàrán fún àwọn ọkùnrin ni ìsìbáàlù àwọn bẹ̀rẹ̀ lọ bàbá wá ní ó sì máa ga sí wọ́n tẹ́kù fún ara ní kókó tó ga àṣírí òníbò ọ̀nà fún láti sin kó mọ̀ ojú tó gbọ́dọ̀ jèrè kó ti dá mọ̀ bẹ́ẹ̀ kó wá kó rí ìmáàmù kó rí kó rí kó wá wò pé kó mọ́ ó ti mọ̀ túnmẹ̀ láti lé nìyẹn ṣìtẹ́wà rọra ń fi èyàn gbéra rẹ̀ jẹ́ pèlè kó rán sọ fún ọmọ rẹ̀ ọkùnrin wà máa wá gbálẹ̀ láníyàn wípé tí ó tí wọ́n lọ fò ó túnjì bá tètè fò ọmọ ẹ̀dẹ̀ máa sáré ga ṣọ́dọ̀ ọdún kan kan torí aṣọ tó rán ikò ní pẹ́ bò fún a ní tó bá ti gáàsì àṣẹ́ká fi pọ̀ wọn nígbà tí ò bá mọ́ mọ́ láti ìsìn nígbà olófẹ́ mọ́ lára ìsìn ìsìlámù wá kọ́ wa rí o tó bá wá dẹ̀gbà jù báyìí lọ ní kó ṣe ojú wá kò yú sọ kí ṣòkòtò rẹ̀ wà lókè tẹ́lẹ̀ ohun tó ti bá sábà táwọn ọ̀rẹ́ rẹ̀ náà ti ṣe ni ìyẹn náà ti bá sábà ẹ̀kọ́ yìí ń kọ́ wa gbogbo wa náà ló bá rí àti gbogbo تفسير القرآن يا قوال الصحابة ولورا الصحابة àwọn sọ̀hábà náà túnmọ̀ alùkùrán ṣùgbọ́n bèèrè lọ ara wa ṣe ń tí ànábì tú lọ́nà ànábì òtú dátán wá tútù ní rárá o àwọn sọ̀hábà kìí ṣọ máa lè o bọ́gọ̀ọ̀rọ̀ àwọn ẹlòmí na sára bẹ̀ ti túnmọ̀ tó pọ̀ fún àdínà alùkùránì tí ó já wọn àfá òjò ní lọ́rùn tí wọ́n tún tutù sí lè fẹ́nu tí wọ́n àtọ́wàtò sáàlẹ̀ sáàlẹ̀ tí wọ́n ń ṣe látọ́nú ń bèèrè lọ́wọ́ wọn ẹ̀rí tí wọ́n mú wá ń sáàrẹ́ tún ni wọ́n ní wọ́n tún fún iná lọ́wọ́ ọmọláyẹ̀ wọ́n ẹ̀yìn òjò wá tún sí ìdáhàn lè tún sí sallallahu alaihi wasallam táwọn sọ̀hábà wá béèrè tẹ̀sírí rẹ̀ lọ́wọ́ ànábì ànábì rẹ̀ túnmọ̀ rẹ̀ fún wa kí ló wá ní táwọn tè ní òtún sí ìdáhàn lè tún sí tọ́fí wá tún sí ìfẹ́ inú tí wọ́n tó rán fẹ́ kérò jọ ọbẹ̀ society ọbẹ̀ fi àwọn èèyàn máa ní èkè owó sunday sunday ọbẹ̀ fẹ́ sọ uniform mùsùlùmí àtọkùnrin àtobìnrin wá white white sábà máa wo gbogbo ṣí ní obìnrin sálẹ̀ gbogbo under white white gbogbo ilé radarada àwọn kọ́pì wọn àwọn bẹ́ẹ̀ àwọn náà túnmọ̀ àwọn àwọn tó takókó sí wọn. خير صحابتي رضي الله عنهم كابن عباس وابن مسعود وغيرهما مهم هل فني àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mention orúkọ rẹ̀ níbi náà ni Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu hibru hadhihi al-umma gẹ́gẹ́ bí tafsir ibn Abbas ètò náà fi túnmọ̀ alìkùnrán. wà nínú Mas'ud. ẹ̀rìn Abdullahi bin Mas'ud tẹ́ bá bí mọ ẹgbìyànjú tó bá sì jọkùnrin lẹ́lọ́ ní kẹ́ẹ̀dí tẹ́ẹ̀tì sọ Abdullahi tẹ́lẹ̀ ẹgbìyànjú kẹsọ́ ò àwọn sọ àbà sọ púpọ̀ tí ò ló ń kà Abdullahi anábì ní orúkọ kẹ́lì mi máa rò pé a ah, orúkọ tèmi wá ń kọ́ ṣẹ́rí pé tèmi lè mílẹ̀ ọkọ́kọ́ dá anábìnrin khairul asma'i abdullah ìtòfin lọ́lá jùlọ nínú orúkọ òní abdullah àwọn sàábà sọ gbogbo nígbà tá àti èsì ti sọ kalẹ̀ bá àtàwọn èsì sọ wọ́n fi ń jagbà ní ẹmọ magba abdullahi bin umar abdullahi bin mas'ud abdullahi bin abdullahi gbogbo abdullahi wà pẹ̀rẹ́pẹ̀tẹ̀ látara báyìí tẹ́yìn náà bá tún bímọ ọkùnrin tẹ́yìn tí sọ Abdullahi tẹ́lẹ̀ èmi náà ti sọ kọ́dà táwọn ọmọdé èmi náà bá tún bímọ bá tún máa sọ fún ọdún láti ń bí ọkùnrin sọ Abdullahi bàbá jẹ́ Abdullahi kò jíwọ́ ọkọ́ mọ́ náà tún jẹ́ Abdullahi àti ẹ̀kọ́ ni kò dira wọn lọ́wọ́ Abdullahi مهم آني وفتك تسمى القرآن لأنهم صحبوا رسول الله صلى الله عليه وسلم فرما بانا باللقانيو صلى الله عليه وسلم وتعلموا من الشارع environment ó máa ń látàlá rẹ̀ lọ púpọ̀ àdúgbò tíyàn bá gbé káà ní àwọn tíyàn bá ti lòṣẹ̀ ní ó máa ń sábà lápalára àwọn èèyàn púpọ̀ ọmọ yàwá kan sọ fún níjò ní pé àwọn fẹ́ gbalẹ́ sàdúgbò ń bí káwọn lè gbèsè máa ọmọ ìyá báyìí ẹrù ọlọ́run kan lọ́dún kan náà ó gbalẹ́ sí ètò tí wá níta àjọ ń ṣe àjọ ń kírun àjọ ń gbàrí àjọ ń ṣe gbogbo ẹ̀ dáàmù ẹ̀ sí ìtúùbù sí òjijì ló bá lọ gbalẹ́ sí àdúgbò àwọn student kéèyàn máa dárúkọ jù kò pẹ́ pàápàá àti brọ́dà ibi yòrò kọ́nà kó bá mi tún iṣẹ́ àtẹnì kọ̀ọ̀kan wa náà kò pẹ́ pàápàá tá a fi gbọ́ pósí afẹ́fẹ́ wàláhi alazim ó bà mí níbi jẹ́jọ́ ni mo environment máa pàtàkì o bó ṣe wọ́ọ̀sì tó ń pàtàkì jọ wà ládùúgbò kò wọ́ọ̀sì tó dẹ́bù eléyìí kò burú lára rẹ̀ tó báyìí tó wá ń tó ti ń di obìnrin mú àtúbà tí ẹ̀fẹ́ sí tẹ́lẹ̀ ara ti pé ah, òun nìkan ní àárín àwọn èèyàn ikọ́ wá rí òun environment pàtàkì púpọ̀ àwọn sàábà ìbánábí lògbà tí wọ́n bánábí lògbà pẹ̀lú àkójọpọ̀ wọn ó tún tó pọ̀jù nínú ìgbésà ayé wọn bẹ́ẹ̀ náà tó bá wà pẹ̀lú ọba àtijọ́ wà ìtàjọ́ tàjọ́ ń jókòó tàjọ́ ń fara rora tàjọ́ ń gbọ́ wà tàjọ́ ń ṣe wà tàjọ́ ń dùn oríṣiríṣi tá a tún sì wá rí pé wà bàjẹ́ kan kù lọ́wọ́ rẹ̀ àtàtí pé ṣètọ́ ni ti ajá kele yẹn nìyẹn o bọ́dì lásán ló fi wà pẹ̀lú wa kò sí pẹ̀lú wa pẹ̀lẹ́ mi o ṣùgbọ́n ẹni tóun náà wà pẹ̀lú apẹ̀lẹ́ mi tó ń fọkàn bá ń tà ń ṣe lọ ẹ̀rí pípẹ̀lẹ́ àánú ọlọ́run gbogbo tó mọ lára tẹ́lẹ̀ ní tí ò já òun náà a máa jùlẹ̀ díẹ̀ díẹ̀ pàápàá jùlọ tí òun bá ti jù lára èèyàn ti wà lágbo súnà tí ò ní máa kírun déédéé irun dẹ̀rí àṣírí ẹ̀ ní pé iná sọ́lá àtẹ́sẹ̀ ní ha. àní ìfọ́nṣẹ́ ìwà ẹ̀mọ́ ń kẹrù. àkọ́kọ́ ní sáàlù súnà múlò kúkún dùn jù ní ká ní fèrè ṣeré a ń fèrè ṣàwádà a ń lọ àsìkò òru lára tí irun bá ti wá dùnyàn lára ọlọ́run ní irun máa ń gbà wà bàjẹ́ kúrò lọ́wọ́ èèyàn ni àwọn ìwà tí ò da irun máa ń já kúrò lára èèyàn. sàǹkú brọ́dà tó ń kò ní lọ kátóbìnrin olóbìnrin kan bìkan tó máa lọ máa lọ jẹ́ kí ara ń lè bákan tó máa máa tọ̀ sára aṣọ tó bẹ́ẹ̀ di kírun àti kọ́kọ́ rẹ̀ kí ní àfàdé tó ń fẹ́ jẹ́ bí kìíní òun kàn ń gbé tàṣìkò òun ni tàṣìkò òun bá tún jùn wá ní kírun ni ó kọ̀ bẹ́ẹ̀ nínú sí ẹ pé tí òun bá ti jìyàn lára kò ní jókòó sílé bọ́ọ̀lù kúrò mọ̀ kó máa kọjá àsìkò òun kò ní lọ ta tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kí á dúró ń pè fún ti òní a tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run ní àdéhùn tàdé ṣe wọ́n náà ní pé pẹ̀lú àánú ọlọ́run ẹjọ́ márùn-ún láàrin ọ̀sẹ̀ tí máa fi tán wọ́n náà láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ a pẹ́ ní túdíò ni ta nínú súnà náà ni pé kò sẹ́ni ta ní kó sọ́nu wa tí ò rí ànígbọ̀wọ́kúgbọ́ lagbósúnà torí pé àníkàkàkùkà débi tá a fi máa kùtọ̀kùtọ̀ àwọn àmì ọlọ́run ṣetán ìkú máa ń darí èèyàn síbi tí ó dá ọlọ́njọ́ máa jòrì wà darí tàtúbára wa sọ́dọ̀ ní ọlọ́njọ́ máa ṣe ń balẹ̀ jàgbóró fún àtàkùn náà ti àgbọ̀ ọkùnrin máa tẹ̀sùn ọ̀nà sọ̀hánà kàlọ́run sáńdì ṣẹ́hàn